ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin ará ilé mo lérò wípé ẹ jẹ gbádùn ìròyìn ní ẹ̀ka ètò ìlera tí a mú wá fún yín ní báyìí àlejò mi pàtàkì pàtàkì ti wà níkàlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi níbí kí sì ni àkòrí pàtàkì tá a jọ máa máa jọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lé àkòrí ọ̀hún náà ni àwọn olóyìnbó pè ní cardiovascular disease ìyẹn àwọn àìsàn àti àwọn àrùn tó máa ń wọ̀yáàjà pẹ̀lú ọkàn àti gbogbo àwọn okùn tó ń gbé ẹ̀jẹ̀ káàkiri ara cardiovascular disease. àlejò mi pàtàkì tí wọn bá mi sọ̀rọ̀ lórí ètò tòní àwọn náà ni ìyáàfin ọmọbọláńlé ọlọ́run ẹ̀sán wọn jẹ́ onímọ̀ nínú ètò ìlera àwọn tó ń gbẹ̀bí àti àwọn tó ń tọ́jú aláìsàn lápapọ̀ ẹ káàbọ̀ sórí ètò wa ẹ bá wa kí àwọn aráalé. mo kí wa ní orúkọ ọlọ́run alààyè ojú tẹ fi ń wò wá ò ní fọ́ iléeṣẹ́ yìí ò ní dàrú ọwọ́ ìbàjẹ́ ò ní kàn lórúkọ olúwa àmì ẹjọ́ kí n tó béèrè ká tó wọnú ètò tòní lọ ṣe python nìyí. ó fara pẹ́. ah torí bẹ́ẹ̀ ti wọlé hàn àfi bíi pé àmọ́ kí n lórúkọ jésù olúwa gbogbo ẹ̀yin tẹ́ fún mi ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí ma láì dènà pẹnu cardiovascular disease kí ló túmọ̀ sí. cardiovascular disease ó túmọ̀ sí oríṣi nǹkan méjì. ẹ̀ṣẹ̀ àwo. cardio ìyẹn ni ọkàn disease ìyẹn ni àwọn àrùn tó so mọ́ ọkàn tá bá tún máa wá wò ó ní ìdàkejì ọkàn yìí ó ní àwọn èròjà bíi irinṣẹ́ ní ẹ̀gbẹ́ tí àwọn olóyìnbó ń pè ní vessel àwọn vessel yìí ló ń bá ọkàn náà jọ ń ṣiṣẹ́ tí wọ́n bá ṣiṣẹ́ lọ nínú ara àwọn vessel yìí náà máa mú ààbò padà wá bá ọkàn wípé iṣẹ́ wa dáa àbí iṣẹ́ wa ò dáa so àwọn vẹ́sù tá à ń sọ nípa ẹ̀ yìí àwọn ni wọ́n ń gbé ẹ̀jẹ̀ káàkiri gbogbo àwọn ohun tó wà nínú ara bí inú liver bí inú kidney gbogbo ohun tó wà nínú ara àwọn vẹ́sù tó wà nínú ọkàn yìí náà ń gbé ẹ̀jẹ̀ lọ síbẹ̀ nítorí náà kákádíàkì wa yìí tó ń jẹ́ ọkàn wa ó ṣe kókó ó ṣe pàtàkì ó jẹ́ ohun tó jẹ́ pé a gbọ́dọ̀ tọ́jú ẹ̀ gan gidi. ká tiẹ̀ tó wọ gbogbo ìyẹn kí ni disease tí wọ́n ń mì ní láàrin yẹn cardiovascular disease yẹn kí ni cardiac disease kí ni vascular tó rọ̀ mọ́ kí ni àrùn yẹn gan-an ní pàtó. ṣe rí cardiac yẹn olóòtú medical term ni wọ́n fi pè é torí eh, a ní àwọn dókítà ní ìsọ̀rí ìsọ̀rí ìlera oníkálukú dókítà kan kọ́ ló ń ṣiṣẹ́ àti irun orí títí dé ìkànnà ẹsẹ̀ àwọn dókítà kan wà ní táǹpẹ́ ní cardiac doctor àwọn yẹn ni wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ọkàn yìí nìkan tàbí àwọn tí àrùn tó ṣe wọ́n tó bá ti jọmọ náà ṣe ń pè ní cardiac so ṣe rí cardiac yẹn olóòtú àwọn àrùn tó so mọ́ ó pọ̀ púpọ̀ bíi heart failure bíi hypertension bíi hypotension atelosteromiasis àwọn yẹn náà pẹ̀lú àìsàn àti congenital abnormality ó pẹ̀lú àwọn àìsàn tó ń bá ọkàn jìjàkadì. ohun tẹ́ ṣe fún mi nísìnyí wípé tá ní cardiovascular disease ìyẹn túmọ̀ sí wípé àwọn àrùn àti àwọn àìsàn tó ń bá ọkàn àti àwọn okùn tó ń gbé ẹ̀jẹ̀ káàkiri ajá ara wọ̀yá àjà ẹ ṣeun kí wàá ní heart disease. ẹ ṣe heart disease tá à ń sọ nípa ẹ̀ yìí òun náà ni àrùn tó ń bá ọkàn jagun. àrùn àti àìsàn tó ń bá ọkàn tó ń bá jìjàkadì. Hmm. àrùn àti àìsàn tó dẹ̀ ń bá ọkàn jìjàkadì ó pé oríṣiríṣi. ó pé oríṣiríṣi. Hmm. ẹ̀yin ará ilé wọn máa ń sọ wípé oògùn sọ̀yè kò ràn nǹkan tí èèyàn ò bá mọ̀ tá a bá ń sọ wípé ọkàn kì í ṣe pé bóyá ọkàn yẹn dá dúró fúnra rẹ̀ àbí ó ń dá ṣiṣẹ́ fúnra rẹ̀ ó tún ní àwọn nǹkan tó rọ̀ mọ́ tó ń jẹ́ kí ọkàn máa ṣiṣẹ́ ṣé wàá rí gbogbo àwọn nǹkan tó rọ̀ mọ́ yìí òun ni wọ́n ń pè ní vascular àwọn yẹn gangan pẹ̀lú cardiac tó jẹ́ ọkàn ńgbọ̀n bá tó pọ̀ àrùn tó wá ń bá méjèèjì wọ̀ yáàjà òun gangan ni wọ́n ń pè ní cardiovascular ẹ ṣeun lára àwọn nǹkan tó ń bá ọkàn ṣiṣẹ́ yìí àwọn okùn tó ń gbé ẹ̀yà ara tó ń gbé káàkiri àwọn láti rí vein láti rí arteries láti rí capillaries kí ni iṣẹ́ àwọn ilé ní pàtó tó fi ń jẹ́ kí àlàáfíà ara wa kó mọ̀ pé pérépéré. ẹ ṣe olóòtú ṣe rí artery tá à ń sọ nípa ẹ̀ iṣan ni tó máa ń gbé ẹ̀jẹ̀ lọ sínú ọkàn ìrìn àjò ẹ̀ kò dẹ̀ gbọ́dọ̀ yára ó gbọ́dọ̀ máa rọra rìnrìn àjò yẹn lọ síbi tí ọkàn tó wà ìyẹn ló ń fún ọkàn ní okun àti agbára tọkàn náà fi ń ráyè ṣiṣẹ́ ṣe rí àwọn veins tá à ń sọ nípa ẹ̀ tó tún ṣì kejì yìí àwọn ni wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn àwọn organs mò ń sọ nípa àwọn nǹkan tó wà nínú ara bíi ẹ̀dọ̀ kidney gallbladder veins yẹn ló ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ òun máa lọ ṣiṣẹ́ tó bá ti rí ohun tí kò dára á lọ sọ fún ọkàn yìí pé níbi báyìí báyìí mo rí ohun báyìí níbẹ̀ o ó ṣeé ṣe kí ọkàn ó má ní agbára àti ṣiṣẹ́ tó péye mọ́ iṣẹ́ wọn nínú ara nìyí ìkan máa ń gbé ẹ̀jẹ̀ lọ sínú ọkàn ìkan máa ń ṣe àyẹ̀wò gbogbo àwọn organs tó wà nínú ara. capillary náà ṣe iṣẹ́ kan náà lòun náà máa iṣẹ́ kan náà ṣe bẹ́ẹ̀. ẹ ṣeun kí wàá ní àwọn nǹkan tó lè ṣokùnfà àìsàn nínú ọkàn àti àwọn ẹ̀yà ara tó rọ̀ mọ́ ọkàn tọkàn fi ń ṣiṣẹ́. ẹ ṣe lóòtú àwọn ohun tó lè ṣokùnfà àìsàn òun náà ni ọtí mímu sìgá òróró àjẹjù àti iyọ̀ púpọ̀ jù àwọn tó ọtí bẹ́ẹ̀ ni sìgá òróró àjẹjù àti iyọ̀ púpọ̀ jù hmm. àwọn tó máa ń fa àìsàn yìí rèé. ẹ ṣeun èmi rò pé wọ́n ní tí iyọ̀ bá pọ̀ jù nínú oúnjẹ kíndìnrín ló máa ń bá jà. rárá o ọkàn gangan ló ń bá ẹ là wá lóye lórí ẹ. ẹ ṣe olóòtú ọkàn gangan ló ń bá jìjàkadì. kó tó kan kíndìnrín. kó tó kan kíndìnrín nítorí pé tí iyọ̀ bá pọ̀ jù ẹ̀jẹ̀ tó ń ṣiṣẹ́ nínú ọkàn yẹn ẹ̀jẹ̀ yẹn ó máa lami kò ní lágbára àti bá ọkàn ṣiṣẹ́ tó bó ti tó àti bó ti yẹ ìyẹn nínú ọkàn so tó bá dẹ̀ ti la mi bẹ́ẹ̀ yẹn ó di pé kọ́wọ́ máa wú hmm. kẹsẹ̀ máa wú àwọn ohun tó máa fà rẹ̀. ǹjẹ́ bẹ́yàn bá ṣe wàhálà ní àṣejù ṣó lè mú kí ọkàn má ṣiṣẹ́ dáadáa mọ́. bẹ́ẹ̀ ni olóòtú ó lè fa kọ́kàn má ṣiṣẹ́ dáadáa mọ́. bẹ́yàn bá ṣe wàhálà ní àṣejù torí ẹ̀ lèmi fi máa ń sọ wípé gbogbo ẹ̀yin oníkòókòó jọ̀ọ́jọ̀ọ́ ẹ dákun ẹ mọ́ fún ara ní ìsinmi o ẹ máa fún ara ní ìsinmi o gbogbo ẹ̀yin oníkòókò ẹ̀yin oníjànjàn ẹ máa fún ara nísinmi ẹlòmíràn tó jẹ́ wípé iṣẹ́ ni bí aago iṣẹ́ ni bí aago láti òwúrọ̀ di alẹ́ báyìí iṣẹ́ ni àwọn ò mọ bí wọ́n ti ń sọ pé ẹ tiẹ̀ jẹ́ kí n sinmi díẹ̀ wọn ò mọ̀ ọ́ ṣe ẹ jẹ́ n sinmi díẹ̀ kẹlòmíì tàbí pé kò ń tiẹ̀ gbórùn gbẹ́ngbẹ́ lòmíì gan lẹ́nu iṣẹ́ àti sọ pé díẹ̀ rọra jókòó kí n sáré mu mi báyìí wàhálà ni gbogbo wàhálà gbogbo kòókò gbogbo jọ̀ǹjọ̀ǹ yìí wọ́n sọ wípé ọkàn kíndìnrín ẹ̀dọ̀ gbogbo ẹ̀ lè ń fa iṣẹ́ fún ẹ ṣeun kí wá ní àwọn àìsàn mìíràn tó rọ̀ mọ́ cardiovascular disease bàbá sọ wípé àìsàn àbí àrùn kan ń bá ọkàn àti àwọn ẹ̀yà ara tó so mọ́ ọkàn ó ń bàjà kí ni àwọn àìsàn mìíràn tó tún lè ṣokùnfà àìsàn fún ọkàn àti àwọn ẹ̀yà ara tó ń lò. ẹ ṣe olóòtú a rí hypertension. Hmm. ẹ̀jẹ̀ ríru ẹ̀jẹ̀ ríru a tún rí hypotension ìyẹn ni ẹ̀jẹ̀ tí òru tó tún lọlẹ̀ jù. a ní congenital disease ìyẹn ni àrùn tó ṣe ọmọ kékeré nígbà tí wọ́n bí àrùn ọkàn yìí náà máa ń ṣe ọmọ òkókó. mo máa ń gbọ́ congenital heart disease fọmọdé fọmọdé nígbàrà tí wọ́n bá ti bí wọn. àtọ̀ sáwọn yẹn ìjẹ́ àtúrí àwọn míì. àtúrí àwọn míì. ìtọ̀ ṣúgà nǹkan tó jẹ́ diabetes ṣé òun náà wà lára wọn. ó ti o kò sí lára wọn. ìtọ̀ ṣúgà ò lè fa àìsàn fún ọkàn. kò lè fa àìsàn fún ọkàn ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìrìn àjò ìtọ̀ ṣúgà àti àìsàn tó ń bá ọkàn jìjàkadì. ọ̀tọ̀ọ̀tọ̀ ni nípa ti ọmọdé tẹ mẹ́nubà congenital heart disease fún ọmọdé kí ni ó ti pẹ́ tí mo ti máa ń gbọ́ lóòótọ́ congenital disease ẹ̀kọ́ rí pọ́n máa ní pé wọ́n fẹ́ ìrànlọ́wọ́ fún ọmọ mi ó ní ihò ṣóun ni ihò tí wọ́n máa ń sọ pé ó wà nínú ọkàn. òun ní ihò kò tún ṣe ihò nìkan. ẹ là wá lóye. tí wọ́n bá bí ọmọ wọ́n máa ń pe kinní kan ní Apgar abdas come on me, ten ten ìyẹn ni pé nígbà tí wọ́n bí òkè ara ẹ̀ yàtọ̀ mímí ẹ̀ náà yàtọ̀ bó ṣe ṣe nígbà tí wọ́n bí sáyé ó péye wọ́n ní ten ten ìyẹn ni ọmọ tó péye ọmọ mi wà tó jẹ́ pé tí wọ́n bá bí báyìí ó lè ké mímí rẹ̀ ò ní da irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn onílera wa àwọn dókítà ológun òyìnbó wọ́n á ti gbèrú ọmọ bẹ́ẹ̀ ó láwọn ìtọ́jú tó péye tán gbọ́dọ̀ fúnrú ọmọ bẹ́ẹ̀ débi pé lẹ́sẹ̀kẹsẹ̀ kó tó di pé wọ́n máa kúrò ní ilé ìwòsàn pé wọ́n gbérú ọmọ bẹ́ẹ̀ lọ́lé wọn á ti tọ́jú ẹ̀ irú nǹkan yẹn ò ní lè ṣẹlẹ̀ sọmọ yẹn ọmọ tán bá dẹ̀ bí tó ní ihò nínú ọkàn ẹ̀ wọn ò lè tètè mọ̀ nígbà tí wọ́n bí yẹn but tírú ọmọ bẹ́ẹ̀ bá ń lọ sí clinic ó máa ma láwọn nǹkan tó máa ma ṣe ọmọ yẹn táwọn òbí ẹ̀ máa fi tó àwọn oníṣègùn òyìnbó létí tí wọ́n bá ti ń sọ nípa àyẹ̀wò oríṣiríṣi tí wọ́n bá ń ṣe á jẹ́ kí wọ́n mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe ọmọ yìí kó tó di pé ọmọ yẹn máa dàgbà pẹ̀lú ẹ̀ wọ́n á tètè gbé ìgbésẹ̀ látìgbà tó wà kékeré yẹn wọ́n á tọ́jú ẹ̀ okun àtagbára pẹ̀lú àlàáfíà pípé adéjẹ́ ti rọ̀ ọmọ bẹ́ẹ̀. ẹ jọ kí ni nǹkan tó lè fa kí ọmọ ṣé àtinú oyún lọmọ yẹn ti máa níhò nínú ọkàn. bẹ́ẹ̀ ni mà. kí ló lè fa kí ọmọ níhò nínú ọkàn. bí aláboyún bá wà tí yóò gba ìtọ́jú tó péye aláboyún mi ò ní lọ sílé ìwòsàn èmi nǹkan tó bá lọ tán bá kóògùn fún ó máa dànù ni ẹ̀yìn bẹ́ẹ̀dì rẹ lómi ìdá sí. ló máa dá sí nígbà tí ìtọ́jú ò bá ti péye báwo náà ṣe fẹ́ mọrú nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọmọ tó wà nínú wọ́n ń pe kinní kan ní placenta nínú ọmọ nígbà tí ibi ọmọ tí ẹni tó lóyún sínú ìbájọ oúnjẹ tó dáa tó bá lóògùn lásìkò ibi ọmọ yìí ló máa gbé oúnjẹ lọ síbi tí ọmọ wà gbogbo àwọn ohun èròjà tó wà nínú ọmọ náà tó ń dàgbà tó ń bá ọmọ dàgbà á máa ṣe déédéé pẹ̀lú ọmọ ọmọ yìí ò ní ní deformity kankan ní ìdì kankan nínú ara dédí pé ihò ó máa wà nínú ọkàn ẹ̀. gbogbo ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí o gbogbo ẹ̀yin olóyún mo fi ọlọ́run mo fi bẹ̀yín mo sì fi àkókò tá a wà mo fi bẹ̀yín olóyún mi ò fẹ́ràn kó mọ lògùn lóòótọ́ bí àwọn màmá wa ti wí o bọ́n bá fẹ́ lómi lògùn báyìí ẹ̀yin chia ẹ̀yin ẹ̀yin ibi tó ń dà sí àwọn náà mọ ẹ̀yin ibi tí wọ́n máa ń dà sí wọ́n bá fún ẹlòmíì lóògùn ẹ dákun nígbà tẹ́ ẹ bá lóògùn ẹlòmíì wà wà nú oyún nǹkan máa ṣe ìwọ gan ní àgọ́ ara ẹ o mọ̀ pé nǹkan ń ṣe ẹ ṣùgbọ́n àti lọ sí ilé ìwòsàn yẹn ọ̀ràn ni ẹlòmíì oògùn ló máa ń lò fúnra rẹ̀ tó ń pè ní self medication gbogbo kínní ni wọ́n sọ wípé ó máa ń ní ipa burúkú tó máa ń kó ní àgọ́ ara ẹ jọ̀ọ́ àwọn ọmọ tó ń bọ̀ yìí a ò mọ èyí tó jẹ́ olú ọmọ nínú wọn oníkálùkù wọn ní tó fẹ́ wá ṣe láyé ni ìwọ aláboyún lọ ilé ìwòsàn lo oògùn tó bá yẹ kó o lò jẹ oúnjẹ gidi lásìkò má dẹ̀ fún rẹ ní wàhálà ṣe fún àǹfààní tara tiẹ̀ nìkan kọ́ fún àǹfààní ọmọ olóríire tó wà nínú rẹ ni o ẹ̀yin ará lé ẹ jẹ́ a gbé omi mu nígbà tá a bá padà dé a mọ̀ tẹ̀síwájú ẹ ṣeun.